Jazakumullahu khairan ọ̀sẹ̀ ìbéèrè wa yóò lọ sí ọ̀dọ̀ ṣéèkọ̀ Ahmed Hamza wọ́n ní ẹjọ́ ẹni tó pé sálárì ẹ̀ ní sọ́ọ̀bù ẹ̀ owó tí ó ń gbà fún sálárì ìjà ẹ̀ ó kọjá ní sọ́ọ̀bù pé ẹjọ́ báwo lọ́ọ́ ìmọ̀ máa yan sálárì wọn ní oṣooṣù zakati wọn báwo ni ó ṣe mọ san zakati yẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ẹjọ́ ṣé zakati yẹn tí wọ́n bá fẹ́ yàn a lè gbé fẹ́ntì kì í ṣe mùsùlùmí ẹ̀jọ̀ lábẹ́ ilé iná rè wọ́n sọ pé mùsùlùmí tó lè máa ṣe forex trading on the online business ṣé èèyàn náà lè mọ̀ ṣe rẹ̀. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته àmọ́ kí àwọn ọmọọṣẹ́ ìkàwọn tí wọ́n bẹ̀rẹ̀ ìkàlẹ̀ kí ọlọ́mbà Allah subhanahu wa ta'ala kí ó ṣe alékún dáadáa fún oníkálukú kó fún ojogun ìṣètò ọmọ fún wa àti gbogbo ọmọ ìyá pátápátá lọ́kùnrin wa àti lóbìnrin gẹ́gẹ́ bí ìbéèrè àkọ́kọ́ ìpínlẹ̀ òun náà ni kí a mọ̀ pé àwọn èròjà zata àbíká ní èròjà tí a máa ń yọ zaka nínú ẹ̀ òun náà ni owó kì í ṣe owó nìkan àwọn míì lọ bẹ́ẹ̀ na owó yìí nìyí yóò tó tí a ń pè ní nisọ́ọ̀bù nisọ́ọ̀bù ni iye tó kéré jù tíyan lè ní lọ́wọ́ táàfù mọ̀ pé zaka wọ̀ tábà ti ní tó tó bẹ́ẹ̀ àbójú bẹ́ẹ̀ lọ ayọ̀ zaka lórí lórí owó mi ìwáyọ zaka lórí owó yóò di ọ̀ràn yàn lẹ́ni lórí lẹ́yìn ìgbà tí owó yẹn tí ó ti wọ ní sọ́ọ̀bù a rí pé owó náà nìyí ó ń bẹ ní ìpamọ́ wa ó ti di ọdún kan eléyìí ó ní tó jẹ́ ìpìlẹ̀ pé ó ti wọ ní lẹ́yìn náà ó tún wá tún pé ọdún kan lọ́wọ́ wa so ó tún wá dọ́ràn yàn bí ó ti pé ọdún kan lọ́wọ́ wa tó bá ti wọlé sọ́ọ̀bù mustahabu ni a lè yọ zaka nínú rẹ̀ náà ká yọ zaka lóṣooṣù eléyìí kọ́ ní ìpínlẹ̀ torí pé gbórí ṣeré sáwọn kò sọ pé òbúrò ní ẹ̀bá ti ń lé gbọ́dá ti ẹni sàlàrí wá ti ń gbà kí ṣe yọ zaka nínú ẹ̀ lóṣooṣù ni kódà bí ẹ máa ń gba bí ẹ máa ń tajà bó bá ṣe ń ta tó bá ṣe ń rà bí ẹ bá ta ṣe la five hundred naira wọn á ní yọ zaka nínú ẹ̀ ìbẹ̀rẹ̀ báyìí Ah, two point five oríṣiríṣi náà ni a mọ̀ gbọ́ eléyìí òun kan ni ẹntì ah, ó lálàáfíà nínú ọ̀rọ̀ tí èèyàn bá jẹ́ ẹni tó ń gbowó lóṣù gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ lè ṣe wáyé owó oṣù tó ń gbà gangan nìyí ó wọ ní sọ́ọ̀bù ẹni tó ń gbowó oṣù tó sì dájú pé owó oṣù ẹyọ kan ó tó ní tí a ń pè ní ní òun ni mínímọ́ọ̀mù tí a lè ní lọ́wọ́ bí àpẹẹrẹ tá lọ pẹ̀lú ah, òǹkà gold bí àpẹẹrẹ ni o tọ nísìnyí lọ bí one point nine plus ó ní bí tí ìgbà mistake láìpẹ́ ta calculate yẹ ok ìyẹn wá ń gba two million per month irú ẹni yẹn nìyí á rí pé tó bá kọ́kọ́ gbà nìyí ó ti wọ nìsọ́ọ̀bù bó ṣe wá wọ ni kò tí ì pé ọdún kan lọ́wọ́ rẹ̀ àìmọ́tò pé ọdún kan lọ́wọ́ rẹ̀ yìí kò túmọ̀ sí kò lè yọ zaka nínú rẹ̀ tó bá fẹ́ yọ ó lè yọ torí kò ti wọ nìsọ́b ṣùgbọ́tọ̀ ẹni ẹni yìí òun náà wò lákọ̀ọ́kọ́ yìí pé àwọn expenses one point two million tó ń gbà yìí ó ti ń táwọn tán sanwó fún nítorí kò fi ṣe owó lẹ́gbẹ̀ẹ́mẹ̀ owó transport owó owó owó owó owó owó owó yóò padà wá ṣẹ́kù kankan sòtó náà bá ti yọ gbogbo àwọn kìnìyàn kúrò ṣé ìtúnṣẹ́kù nìsọ́ọ̀bù yẹn nígbà tó bá ti yọ owó lé kúrò owó transport owó bọ́n ṣe máa ń ṣe analysis basic salary tó máa ń fún àwọn èèyàn monthly so lẹ́yìn tó bá yọ gbogbo ẹ̀ tán gẹ́gẹ́ bí gbígbà tó tún kó owó ilé fún wọ́n tún fún lówó mọ́tò wọ́n tún fún lówó nǹkan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́n fún so àìsàn wa kú basic salary gangan bọ̀tí gbogbo ẹ̀ papọ̀ two million náà fún per month now ṣe lẹ́yìn ìgbà tó bá yọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe tó ṣẹ́kù tó jẹ́ basic salary nìyí tó sì ṣe é ṣé wọ ntí à ń pè ní sọ́ọ̀bù àbí kò wọ̀ ibi tí ọ̀rọ̀ wà nìyẹn tó bá wọ̀ jẹ̀mọ́ yóò yọ zaka nínú rẹ̀ ẹ̀rí ìbábẹ́ torí pé kò sí pé ọdún kan lọ́wọ́ ẹ̀ tí ò bá wọ̀ kó mọ bá láìfẹ̀ rẹ̀ kó mọ ṣe àwọn soda court so ìyẹn jẹ́ àlàyé lórí ìyẹn so gẹ́gẹ́ bí tó bá ti yọ kákòtì àwọ̀ nígbà tó yọ gbogbo ẹ̀ tán tó kù ó ní sọ́ọ̀bù tó bá ti yọ títí tó bá ti yọ èyí tó gbà nílẹ̀ ó ti yọ ní dédé ọdún kan òun nìyẹn ó lè mọ bùkátà àti yọ mímọ ní àní oṣooṣù ó lè mọ bùkátà àti yọ mímọ àwọn tó bá ti lè yọ ó ti yọ ó ti yọ títí ọdún kan òun náà nìyẹn torípé ẹni yìí kì í ṣe bísínẹ́sì ló ṣe òun gba sálárì lóṣù ni ó yàtọ̀ sí kọ̀díyà òróbi àtijárọ̀ ìyẹn jẹ́ àlàyé lórí ìyẹn ṣókí. nam wọ́n ní ẹni tí ṣàlẹ̀ yọ zakati fún fẹ́ntì kìí ṣe mùsùlùmí ṣàlẹ̀ yọ zakati fún alhamdulillah ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala al-Qur'an al-Karim ọlọ́ọ̀ ti yànnà ní àwọn tí zaka tí ó tọ́ sí yálà zaka zakatul fitri ni àbí zaka zaka ọrọ̀ so nínú Qur'an chapter nine verse uh, sixty ọlọ́ọ̀bá innama as-sadaqat ọlọ́ọ̀ ni ẹ̀rí àwọn zaka yìí lil fuqara والمساكين والعاملين عليها وفي الرقاب والغارمين وفي الرقاب والمؤلفة قلوبهم وفي سبيل وابن سبيل وفي سبيل الله àwọn èèyàn mẹ́jọ òun náà ni ayọ zaka ọrọ̀ fún èèyàn mẹ́jọ náà níbi abẹ́ wal-mu'allafat qulubihim ìyẹn ni àwọn tó dá sí pé tọ̀ afẹ́fífa ọkàn wọn ìyẹn ní inú àwọn àlàyé àwọn àfọ onímọ̀ tafsir ò wípé yóò jẹ́ àwọn ó lè jẹ́ kèfèrí tó dá sí pé abẹnugan òun ni ẹni yẹn nínú ìjọ rẹ̀ àbí kó jẹ́ olórí ìlú kan àbó olórí mẹ̀lẹ́bí kan tó dá sí pé ìyọ zaka fún láì ṣe mùsùlùmí rẹ̀ á fa sábàbí kí ìrọ̀rùn kó tún dé bá àwọn mùsùlùmí látara ìlera tó ń kàn wọ́n àbí á kí ìjọ umma muhammad sallallahu alaihi wa sallam kí ó tún lékún nígbà olórí bá ti gba islam ẹ̀rí afọ́sábàbí kí àwọn èrò ẹ̀yìn kí àwọn náà darapọ̀ tó túmọ̀ sí pé àìyọ zaka owó àìkàn yọ fún anybody pé tó ti pípa tí ti ṣe mùsùlùmí ká yọ fún kírísítẹ́nì kan tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lé wa àbí tó ń bẹ nínú mọ̀lẹ́bí wa kákan yọ zakatu fún wọn lè jẹ́ pé kò sí àǹfààní kan tí ẹ̀sìn gangan fẹ́ rí látara yíyọ so àyọ zakat zakat owó àyọ fún ẹ tí kìí ṣe mùsùlùmí àfi fún àǹfààní tẹ̀sìn yóò sì jẹ́ dára tó jẹ́ bí abẹnugan nínú irú àwọn èèyàn bẹ́ẹ̀. ìbéèrè ẹlẹ́kẹta ṣá ṣe forex trade forex eh, foreign exchange ṣá lè ṣe ó yàtọ̀ sí online businesses àti ká sọ pé lára online businesses táwọn èèyàn ṣe òun náà ni ah, foreign exchange trade òun ló wà online businesses ó pọ̀ ọ́ bí offline náà ni offline businesses òun náà pọ̀ ṣùgbọ́n lára online businesses táwọn yẹn ṣe òun náà ni foreign exchange trade táǹpì ní forex forex nìyí jama kìí ṣe business tí mùsùlùmí lè ṣe nítorí fa òun náà ni pé forex ó ní í ṣe pẹ̀lú owó àti àwọn tó jẹ́ ìpínlẹ̀ owó òun náà ni gold ara gold and ta gold à ń fi owó ra gold à ta gold àfi retí owó lẹ́yìn ẹ̀ ìyẹn nìyá rí pé Islam ní ìdájọ́ lọ́tọ̀ lórí ẹ̀ ó ní àwọn ṣòro tó gbọ́dọ̀ bá lọ tí ò bá ti bá lọ a lè ṣe tó bá bá lọ a lè ṣe so àwọn mọ́jẹ̀mú nì nínú rẹ̀ kò ní àní pé bẹ́ẹ̀ ò bá ta gold fún èèyàn ẹ̀rí àbáfẹ́ fi góòlù pàlọ́ góòlù àbáfẹ́ fi silver pàrọ̀ silver àbáfẹ́ ta náírà fún ẹni tí òun náà abẹ́ fi náírà pààrọ̀ náírà tó ti yé tó bá ti jẹ́ jíǹsù kan náà mọ́jẹ̀mú ni wípé lókùnbà táwọn kan wọ̀nyí ti jọra wọn dandan ni ká wo tàmọ́kùlù rẹ̀ yìí ni pé á jẹ́ the same rate ìkànnà ẹlẹ́kejì á dẹ̀ jẹ́ yádàmbì yẹ́dẹ́n á jẹ́ instant exchange lọ́kábọ̀ kò sí ẹlẹ́ẹ̀kejì tó bá dá sí pé àwọn ọ̀ràn yìí ìran ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bíi góòlù àti sílvà bíi náírà àti dọ́là òun làwọn kan wọ̀nyí fẹ́ lọ bẹ́ẹ̀ ẹ̀hẹ́ ẹ́ rí i pé wọ́n ti yàtọ̀ ìyàtọ̀ wọn nìyí kò fi gbàláàyè dọ́gbandọ́gba kò fi ilẹ̀ ṣùgbọ́n ti sí ìyọ̀ǹda wa náà nígbà lè fi wọ́n ṣòwò pẹ̀lú mọ́jẹ̀mú kan mọ́jẹ̀mú náà ní pé kó jẹ́ yẹ́dẹ́n bí yẹ́dìn adé instant exchange. now ẹni tó ṣe forex torí ẹlòmíì bí ẹnìkan ni ẹnìkan ní ẹni ẹ̀yìn ẹ̀kan ló ṣàlàyé fún wa pé báyìí báyìí lẹ́nu yìí ṣe sábà òun bá sọ̀rọ̀ adẹ̀ pé máa tó tó dáa lónìí sáà lásọ̀rọ̀ nípa ọ̀rọ̀ fọ́rẹ́ ẹ̀yìn sáàsùwà lẹ́yìn ọrọ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bá ṣe ṣàlùbàlá ọ̀rọ̀ bá ṣe wẹ̀ gánábà pé ẹ̀jẹ̀ mọ́ gbà rárá kò sí sí pé ó ti kó síbẹ̀ lọ ó sì ń síbẹ̀ so aṣàlàyé fún síbẹ̀síbẹ̀ náà ni ó ṣe rárá kí ní orí bẹ́ẹ̀ pé báyẹn kan náà ṣe ń ṣe é ṣàlàyé bọ́ ṣe ń ṣe ó ṣàlàyé bọ́ ṣe ń ṣe ìwọ náà wọlé wọlé wọlé ó ní kò tí ì yé tọ̀ ilẹ̀bẹ̀bẹ̀ ni náà sọ. na foreign exchange ó ní bọ́ọ̀bù lórí pé à ń ta gold àbá ra gold ìyá kówó fẹ́ẹ̀nì tán kó bóun ra gold ẹni tó kówó fún kó bẹ́ẹ̀ ra gold ṣẹ́ni yẹn ní àgbọ́yé tí ẹ̀sìn Islam là kalẹ̀ lórí bá gold bá a gold kò wọ́n sọ pé a lè sọ bóyá ó ní kò ní torí kìí ṣe wọ́n náà mọ iye alùpùpù tí wọ́n náà lọ kó o tó gbọ́ yé ibù dì sí ẹlẹ́mí ò ti gbọ́ ibì sí tó sì ń lọ sálùpùpù gbogbo gbà báyìí sọ ẹ̀tọ́ tó wáyé pé kó wáyé kó bẹ́ẹ̀ kó òyìnbó kan ló wá sẹ́ńdì owó sí kó bẹ́ẹ̀ ra góòdì so kó tó bẹ́ẹ̀ ta góòdì so ìfikìní ẹ̀ ó kó sínú ó kó gárọ́ọ̀rù sínú ìtẹ̀jẹ́ ṣé ti yé ó kó sínú ìtajà sì ní kò sí nínú èyí tí a fi ń ṣòwò torí pé ìtajà tó pọ̀ olówó nínú ẹ̀ so oníṣókí mùsùlùmí àìṣe foreign eh, exchange trade yẹn ni ká exchange eh, góòlù fún góòlù torí pé àwọn akọ́gọ́gọ́kọ́ kì í ṣe wọ́n gẹ́gẹ́gẹ́gẹ́ ló fẹ́ tà ẹnìkan ni ó bẹ̀ tà ẹnìkan náà ni ó ti bẹ̀ rà á so ìwọ gọ́gọ́gọ́ kápò wọ́n gọ́gọ́ nísìnyí ní ìtọ̀ á ẹ̀kọ́ tó ti gbọ́ ní halkọ́ o lè lò ó kò sáàbùrú bẹ̀ tí bá ń ṣe owó láàrin ara wa àdé ń ta owó fúnra wa àwọn agbọ́nà ra owó níbòmí àmúdárí àlọ́sọ́dọ̀ àwọn burú de change káàntà fún wọn tó bá wọn ẹni tí wọn bá ti tẹ̀lé òfin kò sí problem níbẹ̀ ṣùgbọ́n káwá rẹ̀ lòmíì lẹ́jẹ́ pẹ̀tọ̀ òun ti ṣe mùsùlùmí dípò pé yóò tẹ̀tún ní ẹ̀kọ́ tó de gold tó de silver so etí kìíní yẹn tí ó kó sínú lára rẹ̀ òun náà nìyẹn wallahu ta'ala a'lam.